Beauty Creator. Àdàmọ́ Adama, alẹ́ lọ́ọ̀rì Àdàmọ́ Àdàmọ́ alẹ́ lọ́ọ̀rì. Àdàmọ́. Ìlọrin. Àdàmú Àdàmú Ali Ìlọrin. Àdàmú Àdàmú Ali Ìlọrin. Ẹ mọ̀ bẹ́ẹ̀ olúwa jọ̀wọ́ ọlọ́lá. Mo tẹ́wọ́ mi méjèèjì sí ẹ níwájú. Kódà bí mo bá bẹ́ẹ̀ gbẹ̀rún àwọn ọmọ ìrúṣẹ́ wọn á dá mà ṣáni kí wọ́n jẹ́ má ṣe fún mi lọ́mọ gbàjẹ́ rí mú mi. àdàmọ́ àdàmọ́ aláìlórí ní Yorùbá máa ń. ṣá ló fẹ́ gbìngbìn ọmọ bí àdàmà lọ́wọ́ mi bèèrè ọmọ tó má kókó sí i lámú mi ga ni. àdàmà àdàmà àlèlórí àdàmà àdàmà àlèlórí. ẹ̀gbọ́n náà ṣàlẹ̀ ríro àdàmà nílẹ̀ Yorùbá wọ́n sì kà wọ́n tíra ẹ̀ tó dẹ̀ ti ṣe tòun lọ bá dóòláwọ̀ àtìlẹ̀ fúnfún bẹ́yà lọ́hùn rí irú ẹ̀ kó ṣe yí lé ní. Àdàmọ́ Àdàmọ́. iye ọdún tá a lò nílẹ̀ kẹwò. oníye ọdún tá a lò nílẹ̀ kẹwò. tọ́sí jẹ́bọ̀ tó níwọ̀n àtàlẹ́ rí kẹ́ ṣèbí ṣẹ́wó àdàmọ̀ lọ́lọ́run rán wá lẹ́ni tó fi mí máa fọ̀làjú bọ́

iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim amin siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin amin mo kí wa káàkiri àgbáńláyé tí a ti ń wò mí ní àṣálẹ́ yìí mo kí wẹ́ńtà jeffrey thinkers mo kí ẹ̀yin tí ẹ jẹ́ christian mo dẹ̀ kí ẹ̀yin oníṣẹ̀ṣe pé kí àlàáfíà ọlọ́run kí ó máa bá gbogbo yín gbé. àmín. mo wá kí àwọn tá a jẹ́ mùsùlùmí káàkiri àgbà ńlá yé tí a wà pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́ àti àwa náà tí a kì í ráyè wo program wa live tó jẹ́ pé tàwa ṣẹ̀pá ṣe máa ráyè wo tiwa mo kí àwa náà mo kí o gbọ́ apẹ́ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. gẹ́bí ìṣe wa lórí ètò yìí baba sheikh adam abdullahi lórí rahim allah ta'ala ló máa fọrùn kẹwàá bá. amiin <clears throat> rahim allah. kó bá a ṣe kúrò ìsinmi fún wọn. amiin. iwájú wọn ti dáa èyí wọn máa jọba àjẹ láéláé. amiin kó lóko fún baba. bisimilahi rahman rahim kul huwa ahad allahu samad lam yalid wa lam yakun lahu ahad. bákan náà baba sheikh amadi ali adabi radiyallahu anhu bala munigun radiyallahu anhu bala nọsẹ radiyallahu anhu ọdọtí badébọ alẹ radiyallahu anhu arágbọn ṣáná radiyallahu anhu baba kírun ní ìlú ìwó radiyallahu anhu olùkọ́ àgbà àti gbogbo àwọn bàbá àbá radiyallahu anhu lórí baba tèmi náà radiyallahu anhu àtàlájà tó bàdé yìí yusuf radiyallahu anhu wọn fún bá fún kẹ ogun ọkọ àmín kúrò ọkọ fún wọn. bisimilahi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. bákan náà bàbá wa sheikh abibul adam ali lórí. adamu allahu hayatahu. wọn bá a ṣe ra fún bàbá. hafizallahu waraahu. ní ìlàfin. bisimilahi rahman rahim. ní ìlàfin kuwait ìlàfin himi rihilata shita wa sọ ìfọlẹ yàrá bàdúrà ọba azali bẹẹ alẹ di min ju'in wa amana min khawf. bákan náà mo kí ọmọ agbẹ̀yìn tẹ́ ń ṣe míì ó dùn mí pé mi ò tètè get information yẹn àfàwà muhammadu eh, àfàwà ibrahim ọláwùmí ọlọ́run bá ṣe dára fún wọn ọlọ́run bá ṣe dára fún wọn. mo rí mọ́ọ̀sì tí a mí ilé táwọn lọ tún ẹ̀kọ́ sínú ọgbà bàbá ọlọ́run bá ṣe dára ọlọ́run àbùgbìn lẹ́mìí gbìn ara. láàbì nǹkan fẹ́yìn náà. bisimilahi rahman rahim li ila fi quraish ila fi him rihi lata shita wa soifa li abdu rabba hazal bayt alladhi yatama min ju'in wa amana min khawf. ọlọ́run ayé kẹ́hìn náà rọmọ gbẹ̀yìn ní ti dáadáa. la hawla. wala quwwata illa billahi la aliyyil azim. now ẹgbẹ́ kọ́ adíẹ̀ lálẹ́ nẹ́tíwọ̀kì ló fà á nípa kí yorùbá ní yorùbá máa ń pa àṣà òpẹ́ bẹ́ẹ̀ kínní kan ṣe ẹ tó ṣẹlẹ̀ nìyẹn ó nẹ́tíwọ̀kì yẹn dá aláàmú gan dá aláàmú gan ẹ̀kùn nàìjíríà dé láwọn àná anyway àlèfẹ́rú ẹ̀kù mo rántí nẹ́tíwọ̀kì kan tí mo rà ń gbà yẹn starlink àárín lò àti ẹ̀rí yẹn lò rárá torí tí wọ́n bá fẹ́ tí wọ́n bá fẹ́ gba ihun tí à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí tí wọ́n fi máa lo ó kéré pin tí wọ́n fẹ́ lo twenty five mbps ẹ tó lè rí lò fún upload ẹ máa san one twenty thousand per month <laughs> one twenty thousand lóṣù ẹ máa san mo yà ajá pa <laughs> orígbèrè gíláàfì náà gíláàfì wọn gíláàfì wọn ìtàn lóye náà ngọ̀sáyé switch sí. Si, network MTN ìyìnlẹ̀ ṣe tún dúró díẹ̀ ẹ bá ṣe àpúrò àmì torí tọ́lọ́hún torí information mi fẹ́ pass fún alálẹ̀ yìí ó lágbára díẹ̀ engineer ẹ fún mi ní audio táwọn fi wọlé lálẹ́ yìí nìyẹn ẹ pé tọ́pìkì wa Yorùbá Nation Declaration àkílẹ̀ ń kọ́ yìí declaration lẹ́kọ̀ọ́ yìí náà ẹ̀wọ̀n tẹ̀ ń kọ́ ni ẹ wo declaration ni kò ń ṣe declaration iná gbìn declaration can't you see declaration now declaration mm uh -huh, declaration uh -huh. now ẹ fún mi lọ́díò. 我们。 ẹ ṣeun. ẹ tí mo rẹ́rìn yorùbá ní èèyàn tó rẹ̀ bí ìyá méjì tó bí méjì nǹkan ogun kan ní táyégọ́ ọlọ́run aṣọ wa lọ́jà ìjọ òní òde ṣé ọ̀rọ̀ yorùbá nation yìí yorùbá ní ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. ẹ bá lọ ẹ bá yọ ọ́ ní òkun mi ẹgbà tó bẹ̀rẹ̀ nígbà yẹn àwọn àti olóyè Sunday Igboho anọ́dà sígbà yẹn wọ́n pè mí gan o mo ní mo ṣe ah, má gbà á wílímì bá lùzárìn gbà kí ni gbà wétí ẹgbẹ́ mọ̀dà yín sọ. So, mo ń sọ publicly ni máa ń sọ wọ́n pè mí o mo ní mi ò ṣe o wọ́n pè mí ah, à afa wa a rí i pé ẹ̀yin náà nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ Yorùbá dáadáa bàbá mi Yorùbá ni ìyá mi Yorùbá ni kódà ọmọ Ìjẹ̀bú ọmọ Ọ̀ṣọ̀ṣà làwọn méjèèjì ẹ̀rọ kìí ṣe pé àmì jẹ́ Ìgbò bá mi jẹ́ irọ́ àwọn méjèèjì Ìjẹ̀bú ni wọ́n ọmọ ìlú kan náà ni wọ́n bọ́ọ̀ lè ṣe máa respect máa nífẹ̀ẹ́ yorùbá but yorùbá ní tọ́wọ́ ẹni yorùbá tí ìtẹ̀kùdà ẹ̀jẹ̀ ń wá wọn mú bọ̀ ẹ̀jẹ̀ ń fáwọn tó wà lórí tiktok náà yorùbá ní tọ́ ọmọdé yorùbá tí ìtẹ̀kùdà kò gbọ́dọ̀ béèrè kú tó pa bàbá ẹ̀ ọ̀ẹ́s yorùbá ní àjẹkù ìyà ni ó jẹ àjẹkún ìyà ni ó jẹ ẹni tá a ṣe kíní kan tó tún ẹni tí ó tọ́ni tó tún lọ ń dènà dé ni àjẹkún ìyà ni ó jẹ. Hmm. ṣé níjọ́ tí wọ́n kọ́ rí fídíò tí onítìrí ṣe mo rẹ́rìn mo ní àà ṣé làwọn ṣe wá gọ̀ tó mú òpin ṣe dírámà náà ń ṣe ni ẹni tẹ́ ẹni tẹ́ bá ti rẹ̀ máa wò lálẹ́ yìí o. <laughs> ẹ máa wo ẹ máa wo àwọn ọ̀rọ̀ kan á wà inú ọmọ kan ṣe mí inú àwọn tí wọ́n mú wàhálà inú ọmọ yẹn ṣe mí gan-an ó ṣe mí gan-an ó ṣe mí gan-an ó ṣe mí gan-an torí wọ́n tàn ọmọ yẹn náà wọbẹ̀ ni wọ́n tàn wọbẹ̀ ni ọmọ yẹn ò mọ̀ sòtọ́ lọ́n bá jẹ́ kí àwọn ìjọba lè. Le wọ́n lè bá a fojú wọ́n lè bá fojú àánú wò ó mike ẹ̀dá wọ́n lè bá mike wọ́n lè bá a fojú àánú wò ọmọ yẹn wàláì kò bá dùn mọ́ mi gan ẹ máa gbọ́rọ̀ ọmọ yẹn náà o ṣẹ́ni ó wá ṣeé ṣe ká parí prógráàmù yìí kẹ́yìn tẹ wà lórí um, orí YouTube kẹ́ má rí wò mọ́ o ẹ mọ̀ díẹ̀ ìdí ni pé àwọn content tá a máa lò yẹn àwọn tó yín lè report wa wọ́n bá dẹ̀ report wa ó máa bá ó máa bá wọ́n lè strike wa tó yẹ yín tó lẹ́ṣẹ̀ lè má rí wò lórí YouTube ó máa lórí Facebook for sure. ẹ máa rẹ lórí Facebook but YouTube yẹn lè má yẹn lè má work mo rò pé yé so bí mo lọ ni pé nígbà tó máa bẹ̀rẹ̀ tó ní mo rí fídíò kan tí pẹ̀sọ báńkì náà ṣe ńgbà yẹn máa play fídíò yẹn náà o kódà Arise TV gan ló gbé pé Yorùbá ti di forty fifth country in Africa mo kàn rẹ́rìn ni mo ní dey play nígbà tí mo tún wá rí ti Dúpẹ́ Onítìrí tí ẹni Yorùbá ti rí fifty five in Africa mo ní ewu ní káwọn múni méjèèjì ẹ̀mí ò ṣètò mọ calculation mọ́ ìkànnì forty five ni wá forty fifty ìkànnì fifty fifty ni wá èyí ni ká múni méjèèjì ó bẹ̀rẹ̀ pé ẹ̀ ń ṣeré ni ṣé ẹ̀rẹ̀ ọlọ́run tó yọ wá nígbà election ọlọ́run ló yọ wá o tó bá kí bẹ́ẹ̀ ṣe gbé ńgbà yẹn tá a rọ̀ yín tá a pọ̀n yín tá a bẹ̀ẹ̀ tẹ́lẹ̀ nígbà tí yóò bá bá wa wọlé ǹjẹ́ tẹ́ ẹ dánwò yẹn bóyá lẹ mọ implication lára òfin o máa kà fún yín o ṣé ló gbọ́ àwọn tí wọ́n kó yẹn ẹ gbàgbé ẹ̀ wọn lè wálé mọ́. <laughs> àyàfi tíjọba Tinubu bá wọ pé ah, ọmọ wa ni wọ́n wọ́n ṣe mistake ẹja ẹ jẹ́ kí n lo executive power ẹ jẹ́ sáré gbìyànjú wọlé fún yín kẹ ẹ jẹ́ nǹkan session ẹ fún yín ẹ àfi tó bá sọ ọ̀kan jẹ́ pókè ṣàgbé ó tún easy ṣẹ́yìn tẹ dánwò níbà ǹjẹ́ máa ó ṣe wàá fún ni bá àgbà ṣe wàá gba Yorùbá ṣé Ìbàdàn wa ló máa jẹ́ headquarter láyé bí Àbújá wa torí kò yé mi o ló fi jẹ́ pé Ìbàdàn yìí náà ni olóyè ti dìde Ìbàdàn yìí náà lónìtì náà ti ṣe declaration wọ́n á máa wá tàn yín àwọn kò ń dá owó ọmọ gọ̀ owó kí ni owó ọmọ gọ̀ owó ọmọ gọ̀ làwọn èèyàn ń dá owó ọmọ gọ̀ ẹgbẹ́ lẹ́nu nítìrí ní ọjọ́ kò yàrá kan <laughs> ẹwọ ẹnjìníà ẹ bá gbóni tìrí wa ná gbogbo tó dé gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ láàrin àwọn tí wọ́n kó yẹn o tọ́lọ́n bá ní kí ìjọba Tinubu fojú àánú wò yín kó lo executive might kí bàbá lo executive might náà máa fi bọ̀ ìtú àwọn òfin nàìjíríà rèé o ẹ máa gbọ́ o ẹ lọ section forty of criminal code nínú òfin nàìjíríà láti forty to forty three ní kẹ́ ẹ lọ kà máa kà fún yín ẹ máa gbọ́ o ṣé wàá rí àwọn kódà ń bọ̀ ó ní the offence of attempting to overthrow the government of the state to which one owes allegiance either by making war against the state or by materially supporting its enemy. wọn kì í wo báwọn jagun bọ̀ ìwọ ń kó nǹkan ogun fún wọn òun laṣọ ogun fún wọn bí irú ìyàtọ̀ wọlé ẹ̀ ń bàdàn yẹn tí ẹgbẹ́ ti lùsì àtọ̀run kéèyàn ní ilé mẹ́jọ ẹjọ ṣé ilé onítìrí wà nù àwọn ilé tọ́wọ́ ẹ̀ ṣá ṣó ní kankan ń bẹ̀ ó mà ṣe o wọ́n ní according to the provision of the criminal code anyone who levies war against the state in order to intimidate or overall, the president or the governor of a state is guilty of treason. Guilty of kini treason and should be punished by death. Ṣé wọ́n tọ́ wí? Punished by death kan nìyẹn o wọ́n ní the offence of treasonable felony the offence of kini treasonable felony according to the Black's Law Dictionary ọ̀rọ̀ pọ̀ yẹn yẹn ṣàlàyé nǹkan pè ní kínní ni ẹ̀wọ́ ẹ̀bùsọ̀ wá ní an act that shows an intention of committing treason or accompanied by any further act to carry out the intention this offence is used result in life imprisonment rather than the death penalty ẹ máa o wọ́n act of treason act act of act which constitute treasonable felony in Nigeria in Nigeria are contained in the provision of subsection 40 to 43 of the criminal code magbo only the first instance of treasonable felony is contained on, of section 40 according to this provision according to this provision ní Nigerian constitution ni o of 1999 ó ní anyone who becomes an accessory after the fact of treason or has knowledge pé mo tiẹ̀ gbọ́ wípé wọ́n fẹ́ gbàjọba ó mọ̀ ń pa ẹ̀ that some people want to commit treason but doesn't report to the appropriate authority is guilty of treasonable felony and will be punished by life imprisonment. Pọ́ tiẹ̀ gbọ́ ọ sétí bí àwọn kan máa jókòó mi nìbàdàn wọ́n fẹ́ declare war àwọn fẹ́ gbàjọba lọ́wọ́ ìlú pọ́ tiẹ̀ gbọ́ ọ sétí ẹ̀wọ̀n gbére ni. Pọ́ tiẹ̀ gbọ́ ọ sétí wọ́n sọ ní tiẹ̀ gbígbọ́n sọ́ọ̀tì mo sọ jáde ni wọ́n pè mí o mo ní mo ṣe. wọ́n ní also the criminal code in the provision of section forty-one punish by life imprisonment anyone that forms an intention an intention to carry out the offence of treason ẹni tó bá wò kókè a fẹ́ wọn ìṣe o a fẹ́ ó ronú ẹ̀ pé a fẹ́ a máa wọn kò dàbí àwọn eléyìí o a máa ni o a máa a máa ẹ ẹ̀wọ̀n gbére yín. attempt to. attempt to nìyẹn o wọ́n ní it should however note that a person charged with the intention to commit treason cannot use proof or actual treason as a defence pé wọ́n gbá mú kò wá lè sọ pé irọ́ mi ò wọ́n gbá ẹ báyìí kò rí nǹkan ṣe ó ní. on the other hand nídàkejì a person that has been discharged and acquitted of this offence of intention to commit treason cannot be charged for this treason pé wọ́n ti gbá ẹmú o ó sọ pé àkòmọ́ngbà wọ́n ti fi ẹlẹ̀ wọn lè charge ẹ fún wọn. mo rò pé ẹ̀ ń dé one it is also a treasonable felony for anyone to prepare advice pé ẹ wá bá a ṣe máa ṣeré ìwọ onítìrí tó bá lè jọba ìwọ bọ́ta. Yeah. Okay. Uh, okay okay ẹ jẹ́ kó máa kà kí máa kí máa tún Yorùbá ibi ẹnu kò ti ibi ẹnu kò ti máa gbé. Okay. It is also. agbèsè ni jù sókè ẹsẹ̀ ẹ̀hẹ́n. It is also. ó ní bákan náà. It is also a treasonable felony. ẹ̀ṣẹ̀ ìfipágbàjọba ni pé. For anyone to prepare kí ẹnìkan kó kó kó gbìmọ̀ pọ̀ kan fẹ́ bẹ̀rẹ̀. advice. kó kó gbà ọ́ níyànjú. aid or participate. àbí kó kún wọn àbí kóun náà ṣe ń bẹ̀. in any act of war. ní ọ̀nà ogun tán lọ káṣọ àmì wọ̀ ẹ máa wọ gbogbo ẹ. against a traditional chief or a band of citizens. bí ẹ wá fẹ́ gbàjọba lọ́wọ́ ìjọba tó ti wà ńlẹ̀ already Eh? It should be noted. Ó yẹ kí wàá mọ̀ o. That according to the provisions of section forty-three of Ge criminal code. Gẹ́gẹ́ bí section forty-three of criminal code. A person cannot oh, be tried. Ó wá ní ẹnìkan ẹ máa gbọ́ ohun tó máa yọ àwọn ọkàn rẹ̀ o. Ohun tó yọjú kún gbà ènìyàn tó sá lọ. A lè gbé lọ sí kóòtù mọ́ A person cannot be tried for treason eh? or treasonable felony eh? if the offence is tried two years after the commission of the act. pé bóyá ó ti ó ṣẹ̀ṣẹ̀ bí ọdún méjì wọ́n ẹ̀ṣẹ̀ wàá mú wọn lè tra ẹ̀ mọ́ tó bá pọ́ ọdún méjì bọ̀ ṣẹ́rọ àwọn tó kó yẹn ẹ̀kọ́ tí wọ́n sì pọ̀ kan kò ìpọ́jọ́ kan wọn lè wálé wọn o ẹ máa ń gbọ́ ó ti lọ gbogbo àwọn ọmọ dúpọ̀ onítìrì gbogbo àwọn ọmọ adélé ìyẹn wà ń lu òyìnbó wọ́n wá káṣọ sẹ́yìn lọ́rùn ẹnjìníà bá ń gbé declaration onítìrí wá a ní ẹ máa rí ẹ̀rẹ́fẹ́ ẹ̀rẹ́ ìrìtáyà bí sáwọn lè ṣe drama ni <laughs> yeah yeah this one. they are playing. <laughs> amúdẹ́wò làmúdẹ́ rí ẹ̀rìn can you imagine ẹ bọ́ ẹ bá yà àwọn èèyàn jẹ́ Yeah, play. Let, uh, let's have audio here. Ẹ máa gbọ́ o. Ẹni tó fẹ́ gbéjọba alẹ̀. Eléyìí ọgbọ́n ni president wa. Ó wá you yan delay? Ó we have Adélé. delay. Am I go? Now. You cannot hear from here o. Multiplayer. Ó ní kinní díẹ̀. ẹ máa gbọ́ ẹ máa gbé Yorùbá lẹ̀ fún wa o just a little. Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lárúgbó káàkiri àgbáyé gbogbo ọmọ Yorùbá tó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run alààyè ọba tí ń jẹ́ èmi ni àwa máa rìn ìjà ìnípẹ̀kun àìlópin àwọn ata ní ìgbàgbọ́ pé Ọlọ́run sọ pé déédéé ìgbà déédéé àsìkò yìí ká kúrò nínú òkùnkùn ká bọ́ sínú ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè ká kúrò nínú oko ẹrú ká kúrò nínú ìdè ká bọ́ sínú àánú òun Ọlọ́run ká bọ́ sínú ògo òun Ọlọ́run ká lè máa yin òun lọ́run lógo títí ayérayé àwọn ọmọ yorùbá ta ní ìgbàgbọ́ mú kí wá káàkiri àgbáyé orúkọ mi ni modúpẹ́ onítìrí abíọ́lá ọmọ onítìrí èkó opó olóògbé mko abíọ́lá mú kí gbogbo ọmọ yorùbá káàkiri àgbáyé láti olú ìlú ilẹ̀ yorùbá tó jẹ́ ìlú ìbàdàn mú kí wa èní ni ọjọ́ tí ọlọ́run yàn fún wa ọjọ́ rere pé déédéé ìgbà yìí déédéé àsìkò yìí èní gangan ni ìmúṣẹ ọ̀rọ̀ tó wọn Ọlọ́run ti bá a sọ ìrìn àjò tá a ti ń rìn bọ̀ látijọ́ èní ni ìmúṣẹ tẹ bá rántí pé a ti ń rìn a ti ń rìn ẹ mọ̀ pé ọmọ Yorùbá ìran ni wá kì í ṣèyàn ló pè wá níran o kì í ṣèyàn ló fún wa Ọlọ́run ló dá wa látètè kọ́ṣe wa ó fi wá sí orílẹ̀ wa ó fún wa ní èdè fún wa ní àṣà wa wọ́n pè wá ní Yorùbá nation Yorùbá kingdom Yorùbá land. Yeah àwọn èèyàn káàkiri àgbáyé láti àtètè kọ́ṣe wá kán tó san wájú pọ̀ mọ́tẹ̀ yìí ṣùgbọ́n ibi tí mò ń lọ léèní ni pé èní ni ọjọ́ tọ́lọ̀ yàn fún wa tẹ́wọ̀n pa ti ń sọ ìjọba délé ìjọba délé ìjọba délé èní yìí gangan níjọba délé bẹ̀rẹ̀ mo ti bá yín ṣàdéhùn mo sọ fún yín pé tí n bá ti wọ ilẹ̀ yorùbá ká ìlú ìbàdàn a jẹ́ pé ìjọba yorùbá ti bẹ̀rẹ̀ ìjọba yorùbá bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lẹ́ni o ó ti di dandan ṣùgbọ́n àwọn àlàyé kan ni mo fẹ́ ṣe fún wa wípé mi ò fẹ́ káwọn èèyàn rò wípé a ó ṣe jẹ́ bẹ́ẹ̀ wípé báwo la ṣe débẹ̀ a àwọn tá a jọ ń rìnrìn ọmọ Yorùbá tó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run alààyè wípé ó ti ní déédéé ìgbà ìka padà sílé wọ́n mọ ibi tá a ti bẹ̀rẹ̀ wọ́n mọ ibi tá a dé ṣùgbọ́n nítorí àwọn tí wọ́n mọ̀ bá ṣe bẹ̀rẹ̀ a fẹ́ ogun ni a fẹ́ ìjà tó bá ti kan dúdú wọ́n á máa mú ọ̀rọ̀ ìjà wá ṣùgbọ́n tó bá kan funfun táwọn bá fẹ́ pín sí èdè wọn bá yàtọ̀ kínkínní èdè wọn máa pín ní wọn máa pínra wọn ṣùgbọ́n ní ọ̀dọ̀ tiwa tá a bá ti fẹ́ pín wọ́n máa ní ìjà ìjà bàtà ọlọ́run dẹ̀ ti fi òótọ́ hàn àwa ó ti set us free so a ti kó ònú ìdè yẹn a ti mọ òótọ́ ọlọ́run dẹ̀ ń lead and follow and follow so tá a bá fẹ́ wo kapọ̀n sáré sọ wípé òkè báwo la ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò wa nígbà tá a la fẹ́ kúrò nínú nàìjíríà àdẹ̀fógun. Ah, a bẹ̀rẹ̀ ìrìn àjò wa àdéhùn wà láàrin èmi àtàwọn Yorùbá pé ẹ fún mi ní petition five million ìpè tẹ bá ti fún mi o pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run a máa lọlé a máa dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ jẹ́ kí Ọlọ́run mi kó ṣe ìyanu ẹ dẹ̀ ṣe tiyín ẹ fún mi more than five million petition so ó wá kú kémi náà ṣe tèmi mo wá fọpẹ́ fọlọ́run ọba tó ní ọpẹ́ tó ní ìyìn lọ́dọ̀ wípé ó ṣoore yẹn pẹ̀lú àánú ọlọ́run àti gbogbo ata ní ìgbàgbọ́ tá a jọ sọwọ́sowọ́pọ̀ àti dé ilẹ̀ ìlérí wa o adélẹ̀ ìlérí wa lé mi yọ láti lẹ́yìn ọlọ́run a bẹ̀rẹ̀ láti five million petition láti five million petition a ṣe recognition gbogbo wa a bẹ̀rẹ̀ sí ní kọ ìwé káàkiri káàkiri àgbáyé pé a yorùbá o wọ́n pè wá nàìjíríà ṣùgbọ́n yorùbá làwa o yorùbá lọ́lọ́run dá wa a ṣe káàkiri àgbáyé lẹ́yìn tá a ṣe yẹn a ṣe reclamation reclamation ni notification actually yẹn nìkan la need láti ṣe nítorí ẹ̀yà tọ́lọ̀ ń dá wa yorùbá but nǹkan tó wà ń bẹ̀ ni pé ìgbà tó ti pẹ́ tó ti kó gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn a dẹ̀ fẹ́ pé bóyá ogun àbíjà a kì í ṣe kankan náà ẹni tó bá fẹ́ ṣe test mo máa ń sọ you can test it ẹ lè ṣe é tẹ bá kóra yín jọ síbì kan ẹ jẹ́ kí ibo yorùbá haúsá kó kóra wọn jọ kéèyàn kan máa sọ òyìnbó tẹ́ ẹ bá ti sọ òyìnbó oníkàkùn máa lọ́lẹ̀ because àárín eh, gbọ́ra wa ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ so orílẹ̀-èdè náà èdè náà fi ń júwe orílẹ̀-èdè èdè náà fi ń júwe orílẹ̀-èdè but Nigeria wọn ò fèdè júwe orílẹ̀-èdè because oko ẹrú sì ni oko ẹrú ni so ngbà tó ọlọ́run dẹ̀ ti ní ká kúrò lóko ẹrú àwa padà sí ìran tiwa so reclamation tá a ṣe a notify gbogbo àwọn tó jẹ́ eh, governors ilẹ̀ Yorùbá gbogbo àwọn speakers wọn assembly wọn gbọ́n la notify. ẹ mọ tán ṣe wọn láyà gan o dó àwọn náà lọ direct o wọ́n ràn kan mú lẹ́tà lọ fún gómìnà Sanwó-Olú pé ìjọba yìí o afẹ́gbà ìjọba lọ́wọ́ ẹ o ọmọ ẹ ó ṣe Mákindé ti Kogi tọ̀ṣun ṣe àwọn èèyàn máa gángan hmm, ẹ ju lẹ́tà òwe síbẹ̀ ń yàrí ọkàn balẹ̀ pé yàrá sì sọ fún yín pé afẹ́gbà ìjọba ẹ máa gbọ́ bọ̀. <laughs> wípé a fẹ́ gba nǹkan tó jẹ́ tiwa ogún wa àwọn baba ńlá wa fẹ́ gba nǹkan tó jẹ́ tiwa a notify wọn a notify president gbogbo bá a ṣe ń gbé gbèsè lóríṣiríṣiríṣi tá à ń ṣe là ń sọ káàkiri àgbáyé o gbogbo àgbáyé ló mọ̀ ọ̀run mọ̀ ayé mọ̀ àfi bo gbogbo èèyàn pátápátá ló mọ̀ káàkiri àgbáyé UN ni o EU ni o AU ni o gbogbo Security Council members everybody wọ́n wà aware of what nǹkan tá à ń ṣe táwọn ọmọ Yorùbá ń ṣe nígbà tá a ṣe reclamation wọn dáhùn lábẹ́nu òkè ẹ jẹ́ ká tún ṣe occupation occupy yorùbá nation náà bóyá wọn á gbọ́ bóyá wọn máa dáhùn abátúnṣe yẹn kàkà kan tiẹ̀ dáhùn wọ́n ṣe show of force àṣẹ trap fún wọn wọ̀ ok gbàdá túnṣe yẹn abáṣe pé radio announcement àfi set trap náà ni wọ́n tún ṣì wọ̀ náà ni àmọ́ mọ̀ set ẹ̀ fún wọn ká lè mọ ibi tán dúró sí ká lè mọ àníyàn wọn bóyá wọ́n understand nǹkan tí wọ́n sign tí nàìjíríà sign charter to sign ní un or not à ń fi yẹn test wọn each time wọ́n dẹ̀ ń fail àwa náà dẹ̀ ń compile ẹ̀sùn fún wọn rí tó bá yá wọ́n á lọ face ẹ̀sùn wọn. so ìgbà tá a ṣe yẹn tán làwa wò pé òkè ó dà ní pé a ń láti change system tá a fẹ́ ogun náà a sì ń láti change system kí la ṣe a bá bẹ̀rẹ̀ fundraising to defend sovereign Yorùbá land. ẹ máa ń pause ẹ ẹ jọ tí ì bá ṣe pé àwọn èèyàn daft ẹ jẹ́ ẹ̀ lò pọ́n daft How can in this jet age computer age ẹ bá lóò kíní ibi ẹ̀ computer age kẹ́ni kan lè máa sọ fún yín ní meeting tẹ́jọ́ ń ṣe lórí WhatsApp ẹ̀ ń tẹ̀rí one on one ó dẹ̀ ń sọ fún yín pé báyìí lẹ ṣe máa ṣe ẹ̀wà tó ń fẹ́ lọ gba rédíò Ìbàdàn gbà yẹn bí aláṣìíà ọ̀rẹ́ sì wà lẹ́wọ̀n o ara bí búkú ní ọ̀wọ́n orí wọn ṣe sí o wọ́n dà ń ọ̀hún gba atẹ́gùn lẹ́wọ̀n ń sìn ẹ wà àwọn Ìgbò ṣe rí àwọn arábí wọn tó ń pè lógun ẹ lọ ka ìtàn civil war nineteen sixty seven ẹ lọ kà á Ìgbò lè gbàgbé láéláé tàbí kú wọn ò lè gbàgbé láéláé family mi ò ti recover di sí di sí tó ń pé ọ̀rẹ́ Yorùbá làwọn onítìrí lóòótọ́ àtàwọn idiot tọjọ́ rìn ẹjọ́ ṣerú sí ló yẹ kó máa borí burúkú ìbánisẹ̀ nǹkan kiri wọn ò declare láyé Buhari kí yẹn ti pa wọ́n tán lẹ́yọ kọ̀ọ̀kan wọn ò declare láyé Jonathan kí yẹn ti ṣá wọn sẹ́wọ̀n wọ́n wá ń declare láyé Tinubu ṣẹ́gun ti yá wèrè ṣẹ́gun ò why now hmm. ìjọba tá a ṣàìsùn lórí ẹ̀ tá a lè tá a lè wo ń torí ẹ̀ tá a kà mí kẹ́mi máa fẹ́ bọ́ làwọn wèrè kan tó ti gbowó káàkiri all over the world ní wọ́n á fi lọ́kàn balẹ̀ kí ẹ má wọra sí délẹ̀ ilẹ̀ lérí ìwèrè wo ilẹ̀ lérí èwo náà mo dẹ̀ sọ fún wọn mo ní ṣé rí ó bẹ́tà ká jà fún regional government àwọn òyìnbó ò lè jẹ́ kẹ́ ẹ pín láéláé lọ́kọ́lẹ̀ àwọn òyìnbó wọn lè gbà ó ẹ̀gbọ́n àwọn ọ̀gá wa nǹkan bá fẹ́ la máa bá wọn fẹ́ nǹkan lè dì wá lọ́wọ́ múlé lórí ní regional gbogbo sẹ́yìn tí ò fẹ́ bọ̀ wọ́n ń bẹ̀ ká pín yẹn ò lè fẹ́ bọ̀ wọ́n láéláé àwọn dẹ̀ náà lè jẹ́ ká pín àwọn náà lè jẹ́ ká má pín tá a bá pín gbèsè ní fáwọn tá a fẹ́ san gbogbo tó wà nílẹ̀ yìí tẹ́ ẹ máa jẹ́ Yorùbá ẹ̀ sí Nàìjíríà mọ́ náà gbèsè tẹ́ ẹ ti jẹ́rẹ̀ ta ni ó bá wọn san owó tẹ́ yá owó tẹ́ yá lọ́jọ́ lóṣooṣù tẹ́mi sọ́lá nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá tá a máa san ẹ̀rọ ìbò ìbò gọ̀ ni ẹ̀gbọ́n gan ẹ̀gbọ́n gan wọ́n draft bíi ti àwọn UN tó ń tàn yín jẹ bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ tọ́ra yín jẹ́ ni ẹni UN ti fún yín lọ́tọ́rìtì pé wọ́n ti àṣàyàn pé ti wọlé níbo UN tí àṣàyàn ibo láti 1967 àwọn ibo láyà débi wípé àwọn á tún máa declare Monday ní Anambra pé kò síṣẹ́ wọ́n fi dè ní tó bá jẹ́ àwọn máa pa ẹ́ títà tó ní Monday ìjọba ò tí ì rí kọ́ọ̀bù dàárọ̀ yìí ẹ̀ mélòó wá lẹ́yìn <laughs> eléyìí jókòó ní yàrá kan olóhùn declare Yorùbá nation fáwa ẹ máa gbọ́ ọ̀dìdì tó ń sọ lọ́jàre náà. a bá fundraising yẹn fundraising yẹn là ń ṣe títí títí àwọn èèyàn kan rò pé owó èyí tí mò ń bá yín sọ̀rọ̀ kì í ṣe pé owó yẹn pé ṣùgbọ́n Ọlọ́run ṣe ìyanu kì í ṣe pé ó pé ṣùgbọ́n Ọlọ́run ṣe ìyanu fẹ́kẹ̀ mọ̀ so ní èní for the fact pé a ti bẹ̀rẹ̀ sovereignty wa ìjọba adelé bẹ̀rẹ̀ ní èní pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run torí sovereign people ni wá sovereign state ni wá a ti bẹ̀rẹ̀ sovereignty wa so ẹnikẹ́ni ò lè wá láti sọ pé òun tún control àbóyé òun òun dominate wa kò sí yẹn mọ́ kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀ mọ́ àwa indigenous Yorùbá people mo máa ń pè wá ní IYP ẹnu etí ẹ etí ẹ imagine mélòó ni yín ẹ fẹ́ bá èèyàn two hundred and twenty million àwọn àwọn tajú ìbá àwọn òsì lára yín tó bá kàn sí gbogbo yín all over the world all over the world ni o àti a àti b yín ọlọ́run ẹ̀ lè wọ́n one million bó ṣe ti bú ẹ lọ five hundred thousand mo ti ẹ̀ ti bú jù gbogbo ayé mo gbogbo ayé gbogbo ayé ilẹ̀ Yorùbá tí Yorùbá ń gbé ẹ wá fẹ́ mílíọ̀n wọn ò dẹ̀ bí gbogbo yín dá kẹ́ ẹ wọ Nàìjíríà wá bẹ́ẹ̀ pọ̀ tó ẹ lè wọ Nàìjíríà wá ṣé àwọn tó wà ń tó one hundred thousand ní wọ́n máa wá kó yúnífọ̀mù sí lọ́rùn pé kó bá two hundred and two twenty million èèyàn jà ẹ nọ́mà ni ta ló ń bá yín rò ó tíráka yín ò ṣiṣẹ́ fún yín ná ta ló ń bá yín rò ó tíráka yín ṣe kí ni tó ń tàn yín jẹ ẹ lọ́la mọ̀ràn gidi o ọ̀dẹ́ wá sọ wípé kẹ̀kẹ́ bọ́ọ̀ta àti gba Yorùbá nation lé. <laughs> no sovereign people you wa a ní right a ní ìdàtiwà lábẹ́ anybody mm. but because of the amalgamation ó dẹ̀ ti expire in 2014, fourteen and by the special grace of God a declaration November twenty twenty twenty two la ti ṣe declaration Ọlọ́run dẹ̀ ti ṣe yanu but gbogbo àwọn ọ̀tanulé gbogbo oríṣiríṣi la ṣàǹfọ̀gbọ́gbọ́n ṣe pẹ̀lú election Nigeria àfẹ́ any conflict pẹ̀lú wọn. Mm because a mọ̀ pé wọ́n exercise right wọn ni torí the right to vote right wọn ni àwa náà dẹ̀ ni right to self determination so a fẹ́ kí conflict wà àṣà ọ̀rọ̀ ajẹ́ kan ṣe tiwọn jẹ́jẹ́ àwa náà dẹ̀ ń ṣe tiwa lẹ́gbẹ̀ẹ́ kan so lẹ́yìn nísìn pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run láìsí ẹ̀ ìgbádùn owó ọlá iyì ògo ọlọ́run ó máa wà fún gbogbo wa hmm. ní orílẹ̀-èdè yorùbá tó jẹ́ ọmọ yorùbá torí bí tá a dé yorùbá first ni so hmm. indigenous yorùbá people tọ́lọ́run oore tọ́lọ́run ṣe fún wa ká tiẹ̀ kọ́kọ́ kó wà láàrin wa ká kọ́kọ́ lò ó kí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí lọ dáadáa so pẹ̀lú blueprint wa olú ìlú ilẹ̀ Yorùbá so Democratic Republic of the Yorùbá DRY sovereignty wa ti bẹ̀rẹ̀ sí ní lò a ní control over territory gbogbo borders wa pátá control over it mo ti máa ń sọ fáwọn ọmọ ológun wa tó wà nínú armed forces ìpè tẹ́ ẹ bá ti gbọ́ pé mua ó dé mua ni Modipe Onítìrí Abíọ́lá tó ẹ bá ti gbọ́ pé ó ti dé sílẹ̀ yorùbá ó dé ìbàdàn gbogbo ọmọ yorùbá tó wà ní gbogbo barracks tó wà ní ilẹ̀ yorùbá igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yorùbá. ẹ wá bọ́ọ̀sì ẹ gbé ṣàgbégbà táwa ní ayé ológun irú òun ń sin ológun ni ó ti dé so wá ó wá hand over <laughs> fàdé <laughs> ẹ wọ́n sọ ní tọ́wọ́ ẹgbẹ́ òkú òun ti dé mọ́à orúkọ onítìrí òun ti dé so gbẹ ẹ̀yin tẹ́ wà ní barracks ẹ take over. <laughs> aláì ìjọ báwo lè ṣe wà so daft láti lè gbárù obìnrin igbó náà torí ọlọ́run torí ọ̀rọ̀ yín ò yé mi ṣọ́pọ̀ ló ń ṣe sẹ́yìn àbọ̀ iṣẹ́ síwájú àgbo iṣẹ́ anti clockwise torí kò yé mi o mo jẹ́ iṣẹ́ n tó ń sọ ẹ kò kò rùn sí létí n tó ń sọ yìí kò rùn sí létí àbí láǹkà ẹ̀yìn ògbé tó wì ní tóun bá ti dé o òun fáwọn tó wà ní gbogbo barracks tó wà ní Ìbàdàn àbàtì káàkiri wọ́n tẹ̀ <laughs> ẹ jọ òun fúnra ara ẹ̀ kí ló ti ò bọ́ ta. tó wá ń declare yorùbá nation lórí íńtánẹ́ẹ̀tì fáwa ṣé òun bá gọ̀ bí òun ni bí àwọn tó gọ̀ tẹ̀lé o àwọn tó gọ̀ wọ́n tẹ̀lé ṣùgbọ́n ẹkún bọ̀ta ni ẹjọ́ táwọn fẹ́ ṣe sọ ẹ̀ nìyí ìgbà máa ń lò TBS lẹ́kọ̀ọ́ ó yẹ kó wà ní Liberty Stadium àbí Adamasingba Stadium nìbàdàn bí ẹ ti ṣe declaration yín ìwọ náà pò tó bẹ́ẹ̀ ló ṣe jókòó nu yàrá kan ló ń declare Yorùbá Republic lórí íńtánẹ́ẹ̀tì àwa ará wọn dìndìnrín dọ̀bọ̀ngọ́ dọ̀bọ̀ dọ̀bọ̀ tìyẹ́ta dọ̀bọ̀ngọ́lí ó wá ń tẹ̀lé irú ẹ láìláà ìlàlà náà. jáde kúrò nílẹ̀ yorùbá o kò kí n ṣe kú o ẹ ṣe kó wa gbogbo barracks all the barracks all the stations all the borders tó ra láti wà in control of in territorial integrity wa internationally wọ́n láti mọ ibo ni bọ́dà wa a mọ̀ pé bọ́dà wa sí ẹ̀gbẹ́ kan pẹ̀lú Benin Republic ni ẹ̀gbẹ́ kan pẹ̀lú ibi tí Nàìjíríà máa ń pè ní Niger Delta area ẹgbẹ́ kan pẹ̀lú Nigeria the other side pẹ̀lú omi agbami Gulf of Guinea so territory wa and láti control ẹ̀ so right now a ti bẹ̀rẹ̀ sí ní control territory wa gbogbo ọmọ Yorùbá tó wà ní all the barracks ẹ̀ take over ìjọba Yorùbá ti bẹ̀rẹ̀ o ó ti bẹ̀rẹ̀ nìyẹn so tá a bá rí ẹni ẹnikẹ́ni tó wá sọ pé òun fẹ́ takò àbó òun fẹ́ ṣe ó máa commit terrorism double t ló máa commit terrorism and treason ẹnikẹ́ni láti èní lọ tó bá gbéra pé òun fẹ́ da nǹkan rú òun fẹ́ ba nǹkan jẹ́ ó máa commit terrorism and treason àwọn kan ti ní ẹ̀sùn yẹn sílẹ̀ lọ́tọ̀ wọ́n ti ní tó ti wà so ẹni tó bá lóun wá gbéra ń sìn lẹ́yìn tó yẹ pé officially a ti ń lo sovereignty wa ẹni tó bá try yẹ kò ní yẹ terrorism charges o kò dẹ̀ ní yẹ treason charges so láti èyí lọ ọmọ. ẹjọ́ nítorí ọlọ́run téèyàn ò bá wá gọ̀ tó fẹ́ nu ọ̀ra torí ọ̀rọ̀ yẹn kàn lára ni o kéèyàn dè máa gba tẹ́lẹ̀ yìí sọ gbọ́ kéèyàn bá ponú kéèyàn gba tẹ́lẹ̀ yìí sọ gbọ́ àwọn kan á kó aṣọ àmì wọ̀ ẹ bá rí wọn ẹ wá ń lọ fẹ́ gbà ẹ lọ ṣe Mákindé pé kó bọ́ta lọ́fíìsì jà o àti gbàjọba ilẹ̀ wa o ẹ wà wá sẹ́kọ̀ọ́ sanwó-olú bọ́ta ẹ lọ ṣé o pé ẹ mọ̀jọba gbà ó yẹ kẹfẹ́ nìkan sẹ́kọ̀ọ́ sígbàjọba tẹ̀kọ́ ẹ fẹ́ nìkan sí Ògùn agbàbà lọ́wọ́ Ondo Adeleke Ọ̀ṣun àti Kogi wọ́n mọ̀ gbà lẹ́ẹ̀kan náà ni tabadélẹ̀ Yorùbá wa òwò ajókòó Ìbàdàn ìwọ hand over ẹ tí ì rí drama o ẹ máa bá bọ̀ náà. Yorùbá a ti bẹ̀rẹ̀ orílẹ̀-èdè wa o ó ti bẹ̀rẹ̀ nìyẹn o ká fọpẹ́ fọlọ́run ká yin Ọlọ́run o ṣé rí ó yẹ ká mọ̀ ọ́n kan ká mọ̀ dájúdájú wípé ń sìn a ní agbára láti lè kọ ìtàn wa fúnra wa a ní agbára láti lè control destiny wa a ní agbára láti lè ṣe security wa gbogbo nǹkan tó jẹ́ tiwa ká lè mójútó ẹ ọ̀pẹ́ ń sìn kò sí nǹkan kan gbà tí a ṣì wà ní nàìjíríà control anything but ń sìn a ní agbára láti control gbogbo nǹkan tó jẹ́ tiwa pátápátá mo dẹ̀ fẹ́ fi yé wa pé láti sìn lọ àwọn ò ní nǹkan kan ṣe àtìgbà tá ṣe declaration ni o but officially ń sìn tá a ń lo sovereignty wa a ní nǹkan kan ṣe pẹ̀lú nàìjíríà o gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú nàìjíríà ó ti wà dissolved a ní nǹkan kan ṣe mọ́ pẹ̀lú nàìjíríà so gbogbo àwọn tó bá ti ní nǹkan kan bóyá documentation contract fees gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú nàìjíríà tó dẹ̀ ń gbé ilẹ̀ yorùbá ẹ lè ló mọ́ nílẹ̀ yorùbá o kò wà applicable o kò wà usable o it's all null and void ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá ṣe ìwé gbogbo nǹkan tuntun tuntun ní òfin yorùbá ní ọ̀nà ti yorùbá ní èdè yorùbá so anybody tó bá ń ṣe business nílẹ̀ yorùbá ń sìn láti èní lọ ó ti wà illegal kò kò kò ní legality mọ́ but a máa fún oníkálukú ní time láti lè wá legalize gbogbo nǹkan tí wọ́n ní ní ilẹ̀ yorùbá ní èdè yorùbá ní eh, òfin ti yorùbá a máa fún wọn ní àyè kan wá ṣe yẹn ìwọ tó ní business ni tó ṣe registration ní nàìjíríà òun láti register nílẹ̀ yorùbá lófin hmm. yorùbá ìwọ tó ní ilé ni tó ní ilẹ̀ tó ní gbogbo ẹ̀ documentation yẹn tó yẹ pé nàìjíríà ló ti ṣe CFO nàìjíríà gbogbo documentation nàìjíríà is not and void kò apply mọ́ sílẹ̀ yorùbá òun láti wá gbé wá again láti wá legalize ẹ̀ ní ọ̀nà ti yorùbá ní òfin ti yorùbá gbogbo ẹ ti yàtọ̀ tuntun lélẹ̀ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni democracy. ẹwẹ́n tó fẹ́ sọ yorùbá fún wa ẹjọ́ náà ọ̀rọ̀ ní tìrì yorùbá bẹ́ẹ̀ lẹ́gbọ́n bẹ́ẹ̀ english ni ẹ̀rẹ́gbẹ́ yorùbá non and void yorùbá náà nìyẹn o declaration yorùbá náà nìyẹn o wọ́n ń tàn yín ni ṣégun ẹ̀kọ́jú yín ti là pé wúwo àfẹ́ báyé yín jẹ́ wọ́n ti gbọ́ lọ́wọ́ yín ọ̀rẹ́dì ẹ ti lùsì owó ẹ tó wá lùsì properties tó wọ́n ti billions ẹ má rí kí wọ́n ti gbèsè gbogbo pàtì obìnrin tó ń lo ilé yẹn tó obìnrin lòun dúpẹ́ onítìrí ò lọ dìklẹ́ àánú ilé ẹ̀ kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ mi family house wọn kó wá dìklẹ́ àmẹ́ ẹnì kan wá gọ̀gọ̀gọ̀ ó wá gbé gbogbo ẹ́stéètì ẹ̀ lè ní fatusi nìbàdàn tó kọ́ lọ́ọ́ fi dìclare à ń bẹ̀ ṣé nìyẹn ṣé wọ́n fòògùn mú ni àbágọ̀ náà ló pa á débẹ̀ pé a ti gbà á máa gbà á ti gbà á máa wá ti gbà á àwọn ilé london kan ti gbà á bì wọn kò fi tó wà lẹ́yìn wọ́n máa sun ẹkún ni wọ́n máa gbélé ìṣépè lọ́wọ́lọ́wọ́ ni ah mo tó fàyè ṣe nílò ìlú òyìnbó lọ́sàn-án lóru láìsùn láìwo ní òtútù eléré ibú ajẹkọ olùsù gbogbo ẹ̀ sọ́wọ́ ìjọba ẹ máa gbogbo ilẹ̀ wọ́n ti gbogbo ẹ̀ lọ́wọ́ gbogbo ìjọba gbèsè gbogbo ilé yẹn bá ń bá mú ni àtìlẹ̀ wọ́n dẹ̀ wo la ilaha illallah lórí ihun tí ò lè work tí ẹranko yìí dẹ̀ mọ̀ tó mọ̀ dáadáa wọ́n wá ń tàn yín wọ́n dá àwọn ọlọ́wọ́n sádánwò ẹ máa gbọ́ bọ̀. Democratic Republic of the Yoruba is the newest nation in the world. ó dùn mí o. orílẹ̀-èdè tuntun ni nọ́mbà fifty five láfíríkà ni. ṣé gbọ́n tó wí. ní èmi yìí. fifty five in Africa. nọ́mbà kí ló pé nọ́mbà fifty five. ẹ gbọ́dọ̀ bí rẹ́sọ̀ bá ń jí pé forty five fún ni ẹ máa gbọ́ méjèèjì o náà ó di nọ́mbà fifty five Africa. Mm, mm. ayé gbọ́ ọ̀hún gbọ́ ni ṣẹ́rí orílẹ̀-èdè wa Democratic Republic of the Yorùbá a fipá mú ẹnikẹ́ni o mo máa ń sọ mo tún máa ma tún sọ ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó get out kó park kó relocate is that to Nigeria or anywhere else ṣẹ́rí orílẹ̀-èdè ni wá ìran ni wá kò bá àpò èèyàn márùn-ún péré àwa náà la máa ma jẹ́ Yorùbá o ọlọ́run ló dá wa yorùbá kò ń ṣe pé èèyàn kankan so orílẹ̀-èdè wa ọlọ́run ló ṣe gbogbo ẹ̀ fún wa so bó kó èèyàn márùn péré àwa yẹn náà ni a máa jẹ́ yorùbá inú mi dẹ̀dùn pé àwa márùn kọ́ a pọ̀ gidi gan a pọ̀ débi pé ńgbà tá à ń ṣe fundraising nọ́mbà àwọn èèyàn tó ń donate owó ní ilẹ̀ yorùbá ó pọ̀ ju àwa tá a wà ní diaspora lọ lóòótọ́ ẹlòmíín dá eh, one thousand five hundred ìgbà míì ìgbà míì mo ti rí one hundred Naira, rí but it's not the amount it's the intention so àwa Yorùbá pọ̀ gan ta sọ pé ó ti tó. ó wẹ̀ pé oníṣìí wà signated to the account òun náà ń gbà láàt bó ṣe ń wọlé táwọn dọ̀bọ̀ǹgọ́ ní àwọn ọ̀dẹ̀ tó ń sanwó ọmọ́gọ̀ tó fi lè rí i pé àwọn kan sọ one five hundred naira wọlé òun náà ń gbà láti nìyẹn báyìí lè gọ̀ tó báyìí lè pọ̀dà tó máa dán fáwọn eléyìí wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá Yorùbá nation níbo láti ibo síbo lọ́dọ̀ ta ni fún ta ni fáwọn wò fáwọn eléyìí bá gbàtà àgbàlẹ̀ sáwọn àwọn eléyìí àwọn olè dédé yìí látẹ̀lé láti bo síbo aláwọ̀ Ìgbò ẹni tó nídìí tíìmù tiwọn ológun ni ojúku nàìjíríà mi ló ti ń ṣiṣẹ́ ẹ̀yin wá gọ̀gọ̀gọ̀ ẹ rí nàìjíríà mi general ẹyọ kan tó sọpọ́ọ̀tì yín tó jẹ́ yorùbá tó wà in service ní sọ retired o tó sì wà in service tó jáde tì í jọ ẹ pé yes a sì gbàlúwa lóòótọ́ bójú ṣe nídìí team ẹ̀kọ́ dẹ̀ wá gọ̀gọ̀gọ̀ nílùú òyìnbó níbi tójú lajú dé níbi tójú làdé yìí ẹ̀rí àmì jẹnẹrẹ ẹyọ kan tó wà lẹ́yìn yín tó ń gbé Nàìjíríà tó ìwà ń service tó lọ́ máa wọ́rì ẹ declare ká bẹ̀rẹ̀ bójú wù ṣe bẹ̀rẹ̀ ní nine sixty seven àwọn eléyìí tọ́hún sí nàìjíríà tó máa ń yọ wọlé yọ jáde tọ́hún lè rìn publicly kárí pé ah, oníṣìí ló ń lọ yìí o aláwọ̀ tó ń tẹ̀lé gbogbo wọn ò rí rí wọn ò rí rí báyìí àwọn few ones ni wọ́n ní tó wá ṣe kiri ní Ìbàdàn ó tún mọ ìṣọ̀kan ọgá ìdí ẹ̀ tán fi tún rí òun ló wá ń gbọ́ sí íńtánẹ́ẹ̀tì wọ́n ní máa lọ jà kiri èyí náà wàá gògò wàá káṣù wàá àlà ìlà ìlàlà a ní ẹsọ pé ó ti lọ máa tán kó yẹn ẹ ló kí ni ẹ ló ti lọ ìwọ̀n ló máa kú sí náà. báyìí a fẹ́ bẹ̀rẹ̀ ìjọba tiwa ṣùgbọ́n tá bá rí ẹnikẹ́ni àbí ẹgbẹ́ ni àbí gúrùpù ni tó ní kò tẹ́hun lọ́rùn kò sí nǹkan tẹ́ lè ṣe sí o. kò tẹ́ wa lọ́rùn o. kò sí nǹkan tẹ́ lè ṣe sí ọlọ́run ló ṣe fún wa nǹkan tẹ́ lè ṣe ni pé kẹ́ relocate kẹ́ kó ń lẹ yorùbá. lọ́wọ́. bọ̀tà bá rí kankan nu yín tó ní kò tẹ́hun lọ́rùn tóun ló wá fẹ́ máa da ilẹ̀ yorùbá rú àbó fẹ́ máa ṣe aburú àbó fẹ́ máa fa ìrìn àjò wa sẹ́yìn nípa pé àwọn ìgbéga nǹkan ìgbésẹ̀ ìgbésẹ̀ lórí àwọn nǹkan dáadáa ta fẹ́ máa ṣe free education free health care gbogbo nǹkan ta fẹ́ máa ṣe tí ìwọ kan bá ní ipò fẹ́ máa disturb wa gbogbo àwọn ọ̀dọ́ wa kan ríṣẹ́ kọ́kọ́lé kan lówó kan lọ́lá kan rògbò wọn lò ah o máa dáràn terrorism and treason ẹ̀dẹ̀ mọ̀ kan tí yẹn jẹ́ ẹni tí ò bá mọ̀ túmẹ̀ kó lọ wádìí ẹ̀ so lọ́wọ́lọ́wọ́ bá ẹ ní àyè o ẹ láyè láti relocate kò ń ṣe dandan ọmọ Yorùbá tó dúró tán tó dẹ̀ fẹ́ àǹfààní orí Ọlọ́run òun là ń sọ̀rọ̀ ẹ̀ so ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ yẹn ìlú èdè yorùbá ni ìjọba délé ìpínlẹ̀ méje ló wà ní ìjọba délé ọmọ yorùbá máa bẹ̀rẹ̀ conference lórí eh, constitution wa láìpẹ́ wọ́n máa ṣe ìkéde ẹ̀ bó ṣe máa ṣe ní kíákíá àwọn ọmọ yorùbá ti kó oríṣiríṣi òfin jọ ọgbọ́n tó pọ̀ rẹpẹtẹ tí àwọn tó máa wá ṣe oh, conference máa kọ́kọ́ yanjú yanjú yanjú torí gbogbo nǹkan tó ọmọ Yorùbá sọ gbogbo ẹ̀ la fẹ́ a fẹ́ copy constitution anybody a ṣe copy and paste rárá constitution ọmọ Yorùbá gangan fọmọ Yorùbá ni ọmọ Yorùbá ló kọ so a máa follow nǹkan tó ọmọ Yorùbá kọ so gbogbo nǹkan yẹn àwọn tó máa wá ṣe conference wọn máa wò ó táwọn míì bá tún ní ètò wọn fẹ́ fi àti jẹ́ kẹ́ date deadline then láti submit ẹ̀ so that wọ́n á lè ṣe ní pápápá tí wọ́n bá dẹ̀ ti ṣe gbogbo òfin yẹn tá a ti sọ gbogbo a máa fi blueprint yẹn lélẹ̀ so bá ṣe máa ṣe ọ̀rọ̀ ìwọ́n ń gbé ìgbàbò elections and all that tí wọ́n bá ti ṣe yẹn adelé máa hand over fún àwọn tí wọ́n bá táwọn ọmọ Yorùbá bá yàn wípé kó tún ṣe aṣojú àwọn torí adelé ń sìn aṣojú ni wọ́n. lọ sẹ́yìn díẹ̀ ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa. abẹ́wádélé o ẹ bá pause. no ẹ fà sẹ́yìn padà náà ẹ dá padà sí ibi tádélé ti fẹ́ bẹ̀rẹ̀ yìí now ètò fẹ́ wò ó sìn ẹgbẹ́ dúpẹ́ ti declare Yorùbá Republic wọn ló declare fáwa pé látẹ̀yìn lọ́wọ́ ilẹ̀ Yorùbá ti dúró wọn wá fẹ́ búra fàdélé. chief judge of Yoruba na the, the Yoruba Republic wọn ní chief judge o ṣé o pé ìgbà máa gbá fún Tinubu attorney general nigeria ló búra fún so attorney general yoruba Republic ó máa búra fún Adelé wa ní ìsìn ẹja lọ gbọ́ ìbúra Adelé o sorry ẹja gbọ́ ìbúra adele now. Adélé ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Àwọn dìndìnrìn. Èmi Èmi Mobọ́lájí. Chief George nìyẹn o. Attorney General of Yorùbá Republic. Òun ló wọ dúdú yẹn. Dúdú kọ́ bíi brown colour ni, I mean dark brown. Òun ló dúró yẹn, jẹ́ pé ó ló gbé iPad dání. Ó ń búra fún adelé wa the president general of Yorùbá, Yorùbá Republic <laughs> àwọn dìndìnrín ẹ máa wo drama sam. Ọláwálé Akínọlá ọmọkọrẹ fi tọkàntọkàn ṣèlérí fi tọkàntọkàn ṣèlérí jẹ́jẹ́ wọ́n ti lọ fi wọ́n ti lọ fowó àwọn ọmọ gọ̀ ẹgbẹ́ jágbádá ńlá ẹ kó ṣe sí aṣọ yẹn ṣó lè fowó sí ẹ̀kọ́ṣẹ́ sáṣọ yìí owó àwọn ọmọọgbà àwọn dìdìrín tó dá káàkiri àgbáńlá ayé wọn náà fi raṣọ fún àwọn <laughs> akóṣe sí níwájú lẹ́yìn láìláìlàlà ọlọ́pàá kẹrin tó gọ̀ ọgbọ́n <laughs> náà ká má jẹ̀mú pẹ̀lú orúkọ ọlọ́run alágbára. pẹ̀lú orúkọ ọlọ́run alágbára. wípé èmi yóò sin àwọn ojúlówó ọmọ yorùbá. wípé èmi yóò sin àwọn ojúlówó ọmọ yorùbá. ti orílẹ̀-èdè yorùbá olómìnira. ti orílẹ̀-èdè yorùbá olómìnira. nípa lílo àwọn agbára olórí ìjọba délé. nípa lílo àwọn agbára olórí ìjọba délé. ti orílẹ̀-èdè yorùbá olómìnira. <laughs> <laughs> ẹ jọ alẹ́ tẹ́ ń wò wá kí n tọ́lù yìí fíìmù táwọn wò lọ́wọ́lọ́wọ́ yìí bí arúgbó àbí Yorùbá Republic <laughs> ẹ jẹ́ àwọn fíìmù lọ Adélé on yorùbá olómìnira tiwantiwa. èmi yóò. olóòótọ́ sí orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. àti àwọn ojúlówó ọmọ yorùbá lápapọ̀. àti àwọn ojúlówó ọmọ yorùbá lápapọ̀. èmi yóò sì fi tọkàntọkàn ṣe àwọn iṣẹ́. èmi yóò sì fi tọkàntọkàn ṣe àwọn iṣẹ́. àti ojúṣe. ẹ̀tọ́ àwọn ojúlówó ọmọ yorùbá lápapọ̀. ẹ̀tọ́ àwọn ojúlówó ọmọ yorùbá lápapọ̀. ni yóò máa jẹ́ ìtọ̀nà sí ìṣiṣẹ́ mi ni yóò máa jẹ́ ìtọ̀nà sí ìṣiṣẹ́ mi. àti ìṣe mi. àti ìṣe mi yorùbá ni àkọ́kọ́. yorùbá ni àkọ́kọ́. èmi yóò jẹ́ olódodo. èmi yóò jẹ́ olódodo. sí àwọn àgbékalẹ̀ mímọ́. sí àwọn àgbékalẹ̀ mímọ́. ètò ìṣèjọba ti orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. ètò ìṣèjọba orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. èmi yóò sì dáàbò bo ìdáǹdè orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. èmi yóò sì dáàbò bo ìdáǹdè orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. òmìnira rẹ̀. òmìnira rẹ̀. àti àwọn agbègbè rẹ̀. àti àwọn agbègbè rẹ̀. èmi yóò sì dáàbò bo àwọn ẹ̀mí. èmi yóò sì dáàbò bo àwọn àwọn ìní. àwọn ohun ìní. àwọn ohun ìní. ìtúsílẹ̀. ìtúsílẹ̀. àwọn ohun àmúṣọrọ̀. àwọn ohun àmúṣọrọ̀. ògo. ògo. àjogúnbá. àjogúnbá. àṣà. àṣà. ìtàn. ìtàn. èdè. èdè. ìdánimọ̀. ìdánimọ̀. àti ilẹ̀ babańlá ojúlówó ọmọ Yorùbá lápapọ̀. àti ilẹ̀ babańlá ojúlówó ọmọ Yorùbá lápapọ̀. èmi yóò ṣe ìgbélárugẹ àwọn ìrànlọ́wọ́. èmi yóò ṣe ìgbélárugẹ àwọn ìrànlọ́wọ́. àti ààbò àwọn ènìyàn. àti ààbò àwọn ènìyàn. èmi yóò sì ṣe ètò ààbò. èmi yóò sì ṣe ètò ààbò. tó péye fún orílẹ̀-èdè Yorùbá olómìnira tiwantiwa. mo sì tún ṣe ìlérí wípé. mo sì tún ṣe ìlérí wípé. èmi kò ní dalẹ̀ ìgbàgbọ́ tí àwọn ènìyàn mi ní sí mi. èmi kò ní dalẹ̀ ìgbàgbọ́ tí àwọn ènìyàn mi ní sí mi. tí mo bá da májẹ̀mú tí mo dá lónìí. tí mo bá da májẹ̀mú tí mo dá lónìí. èmi ti ṣetán láti fa ara mi kalẹ̀ èmi ti ṣetán láti fara mi kalẹ̀. fún ìjìyà tí ó nípọn. fún ìjìyà tó nípọn. láti ọwọ́ orílẹ̀-èdè mi yorùbá. láti ọwọ́ orílẹ̀-èdè mi yorùbá. èyí ni májẹ̀mú mi. èyí ni májẹ̀mú mi. kí ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. kí ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. àmì. ní báyìí. ẹ wá bọ́ọ̀sì. a máa tẹ̀sí. a fẹ́ gbọ́ presidential speech a fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìṣítí láti ẹnu adélé ilẹ̀ Yorùbá ẹ̀wọ̀n ẹ̀kọ́ yẹn ságbádá owó mọ́gọ̀ ọlọ́mọ akẹ́ni ogún ọgbọ́n ẹjọ́ ìlú pàlú ìpadà aṣọ tó wọ̀ yìí ná iṣẹ́ ẹ̀ lásán ó times ten ọwọ́ aṣọ yẹn ẹ wọn kú Yorùbá gọ̀ ni ẹ̀rọ adélé wa adélé mo kàn án sílẹ̀ fún ọ̀rọ̀ àkọ́sọ olórí ìjọba adelé ti orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. ọjọ́ ẹtì oṣù kẹrin ọjọ́ kejìlá ẹgbẹ̀rún ọdún méjì àti ẹgbẹ̀rìnlélógún ọjọ́ ọ̀rọ̀ adelé tó dúró lórí àánú ọlọ́run mo kí gbogbo ọmọ nílẹ̀ Yorùbá IYP káàkiri gbogbo àgbáyé orúkọ tèmi ni Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ mo kí yín wípé ẹ kú oríire gbogbo ẹ̀yin ọmọ nílẹ̀ Yorùbá IYP torí pé ìjọba orílẹ̀-èdè olómìnira Yorùbá GRY ti fi ẹsẹ̀ múlẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní máa yọ̀ nítorí pé òní tó jẹ́ ọjọ́ ẹtì oṣù àwọn òṣìṣẹ́ onímọ̀ ènìyàn